بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله أما بعد أدعوك فو الله وبا ọba alékè ọlá ọba tí gbogbo ìkápá ń bẹ ní ọwọ́ ọba tí ẹ̀dá kan wọn lè bí àbí ò bá bí ẹ̀dá tó dá lókù èyí àti tó ti ṣẹlẹ̀ sẹ́yìn agbà fún ọlọ́run o èyí tùdú máa ń nú nínú tó ti kọlákọọ́lẹ̀ fún wa tó ti ṣẹlẹ̀ sí wa adúpẹ́ rẹ̀ èyí tó tún kọlákọọ́lẹ̀ tó ṣẹlẹ̀ sí wa tí ó dùn mọ́ wa nú a rẹ̀ sòrò rẹ̀ gbogbo ìta wà lò lókè pẹ̀láyé ìdùnnú pọ̀ wa oore tó ṣe fún gbogbo ìdùnnú tó bá ti ṣe fún wa má gbogbo ọ̀nà nira fún wa gbogbo ayọ̀ tó bá dá wa nínú ilé wa lọ́dẹ̀dẹ̀ wa má jẹ́ ó mẹ́kún lọ́wọ́ tó dayọ̀ la ilaha verse 77 hmm, verse 77 wọn láti bẹ̀rẹ̀ ní ọ̀sán tèmi bí tá a ti sùn ní ọ̀sán tàná ní verse 76 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم وَإِنَّ مِنْهُمْ لَفَرِيقًا يَلْوُونَ أَلْسِنَتَهُمْ بِالْكِتَابِ لِتَحْسَبُوهُ مِنَ الْكِتَابِ وَمَا هُوَ مِنَ الْكِتَابِ وما هو من الكتاب ويقولون هو من عند الله وما هو من عند الله وما هو من عند الله ويقولون على الله الكذب وهم يعلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلاً أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولا يزكيهم ولهم عذاب أليم وإن منهم لفريقا يلوون ألسنتهم بالكتاب <clears throat> يلوون ألسنتهم بالكتاب لتحسبوه من الكتاب وما هو من الكتاب ويقولون هو من عند الله وما هو من عند الله ويقولون على الله الكذب وهم يعلمون ويقولون على الله الكذب وهم يعلمون Olúwa wa tó ní tírà rẹ̀, ọba ìtún ṣàlàyé ọ̀rọ̀ nípa ṣe sí àwọn ahlul o oní nínú ṣe sí wọn tí wọ́n fi ń da òdodo rú èèyàn lójú nínú ẹ̀sìn wọn wọ́n dàrú máwọn tí ó yọjára wọn lójú àwọn tí wọ́n yé sára wọn wọ́n fi dẹ́rọ ìròyìn sínú ẹ̀sìn tí wọn náà yẹn fi ọlọ́run ní innal ladhina yashtaruna bi'ahdi Allahi wa aymanihim tàúdájú ẹ̀rá wọn tí wọ́n ra àdéhùn ọlọ́run wọ́n ń ta àdéhùn ọlọ́run àti wọn fi adé ọlọ́run tọ́lọ́run sàlàyé náà ni òfin rẹ̀ wọ́n ń tà wọ́n fi ń ra tí ò ní pẹ́ tán wọ́n ń búra lórí èké nínú ẹ̀sìn wọn torí kí wọ́n lè sọ ẹni tí ó mọ̀ kan dára wọn kí wọ́n lè rí orí ayé tí ń gbẹ lọ́wọ́ àwọn èèyàn gbà wọ́n búra rọ́ wọ́n ṣe wàásù rọ́ ìtọ́lọ́hun sọ nínú ìwọ̀wọ̀ wọn wọ́n parọ́ rẹ̀ mọ́lọ́hun èyí tí ànábì ọwụwa ò sọ nínú ìwé ẹ̀sìn tí wọ́n wọ́n ń parọ́ rẹ̀ máa wọ́n ló wí bẹ́ẹ̀ gbogbo eléyìí wà áyí máa wọ́n a máa búra rú ẹ́ bọ́rọ̀ bá gbogbo ilé tí wọ́n ń ṣe wọ́n fi ń wá owó pọ́ńkú owó kékeré ọlà òjọ́ ni wọ́n fi ń wá oore ayé tí ó padà tánà fi ń wá gbogbo tí wọ́n ń ṣe nínú ẹ̀sìn wọn yẹn tí wọ́n fi ń ṣe bígbà kó jọtọ̀ ọlọ́run fẹ́ fi káyé jọ ni wọ́n fẹ́ fi sọ àwọn èèyàn dẹrú ni wọ́n fẹ́ fi búyá bùkátà wọn ni ọlọ́ni ọlá ìkàlá kọlákọláhùn fil àkírọ̀ ọlá ìkàlá kọlákọláhùn fil àkírọ̀ irú àwọn tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run bá gégùn nǹkan mẹ́rin lé wọn lórí àkọ́kọ́ nù rẹ̀ ọlọ́run ní tí wọ́n dálẹ̀ dáadáa lóòjọ́ alkiyama ulaik irú àwọn ẹni bẹ́ẹ̀ la khalaqa lahum ọlọ́wò ní tí wọ́n dá lóòjọ́ alkiyama wọn ò ní nípìn dáadáa níwájú ọlọ́run wọn ò ní rí fàyàbalẹ̀ ọkàn níwájú ọlọ́run torí ìbò sábẹ́ẹ̀sì parọ́ fáwọn èèyàn jáyé ìparọ́ mọ́fin ọlọ́run láti gba tí ń bẹnu dúkìá lọ́wọ́ àwọn èèyàn ìwà tí ò dáa ni irú wọn bẹ́ẹ̀ la khalaqa lahum ayé la nasiba lahum min mata'il akhirah dáadáa tọ́lọ̀ ń sàdéhùn rẹ̀ fáwọn ẹni rí nínú aljanna ìkẹ́kọ̀ọ́ ní jẹ́ ti wọ́n nú ẹ̀ àfáà wá ń kò ní wọ lárúgbó bẹ́ẹ̀ ni ọ̀dọ́ láfi wà aljanna ọ̀dọ́ ni bẹ́ẹ̀yàn pẹ́ tó gbó tí ń tẹ̀pá kó tó kú tó bá kú lórí dáadáa déwájú ọlọ́run ìgbà tó bá fẹ́ wà lìjẹ́nà ọlọ́run ó tún dá ní dídá tó dá nábi adama gbogbo ẹ̀ tí ó wà ní stáchọ̀ àìtà nábi ló fi wọnú rẹ̀ wọ́n sì jẹ́ ọ̀dọ́ ẹni bá jẹ́ Ah, mo gbádùn obìnrin ó gbádùn obìnrin ìgbà tẹ́dà ń bẹ lọ́dọ̀ ni bẹ́dà bá ti dàgbà ó súnmọ́ kóbìnrin gan bọ́ra alẹ́ wájú ẹ̀ kó mọ̀ lè takútú ó sì dùn lẹ́nu mi mo gbádùn oúnjẹ yẹn ìjọ́dọ̀ ń bẹ lára èèyàn ní tó bá tó àkókò kan bí bá ti dàgbà mọ́ fún oúnjẹ sí lẹ́nu gan náà só dùn á ní bẹ́ẹ̀ ni tí ó dùn bẹ́ẹ̀ ni torí fún mọ̀rọ̀ dáadẹ́ náà hù asfálàsáfìlín gbogbo ẹni tọ́lọ́run bá ní yóò dàgbà kò ní pẹ́ lálàáfíà ara mọ́ wa man nu'ammirhu nunakkishu fil khalqi afala ya'qilun wa man nu'ammirhu nanqusuhu fil khalqi afala ya'qilun nusrat yasin ọlọ́ni wà máa ná amírhù ẹni tá a bá gùn lọ́jọ́ orí tá a dà lágbà nùnà kíso fẹ́lọ́kọ́ á dínkù ní dẹ́dà riwaya imamu warush náà ń kó so fẹ́lọ́kọ́ á dínkù lẹ́dà kò ní pílẹ̀ láàfin ara máa ojú rẹ̀ ò ní rí nǹkan dáadáa má

àmọ́ àwọn tó bá kú lórí wípé a ń parọ́ fáwọn èèyàn níbi ẹ̀sìn torípé afẹ́ káyé jọ afẹ́ lówó afẹ́ jọyàn láwùjọ lábẹ́ ẹ̀sìn tí wọ́n mọ̀ wá mà lábẹ́ ẹ̀sìn tí a ti ń jáfá lábẹ́ ẹ̀sìn tí a ti ń pariwo ọ̀rọ̀ a máa parọ́ rẹ̀ mánàbí ọlọ́nirú àwọn ẹni bẹ́ẹ̀ à ní tún wọn dá débi tí wọ́n ní pín ìgbádùn àlìjánà ìyà àkọ́kọ́ nìyẹn wàlá yukallimuhumullah lójú alìkìyàmọ̀ ọlọ́run bò ní bá wọn sọ̀rọ̀ ìyà ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀ntọ́lọ́ ń bá bá sọ̀rọ̀ lóòjọ́ alkiyama ẹ̀ntọ́lọ́ ń fẹ́ gbípẹ́ rẹ̀ lọ́dọ̀ ànábì àwọn kan àwọn torí wípé ìgbàgbọ́ ń gbà wọ́n bẹ̀ láyé ìgbàgbọ́ ẹbọ ni kódà wọ́n lè jẹ́ mùsùlùmí àmẹ́lẹ́bọ ni wọ́n lábẹ́ mùsùlùmí kátún wá pẹ́lẹ́bọ ọ̀ta ọlọ́run ò ní bá wọn sọ̀rọ̀ kọ́kán kódà ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò fi gàgájì àárín wọn àti ẹ̀ wọn ò ní torí pé olúwa wá ní lilladhina ahsanul husna wa ziyada gbogbo àwọn tí wọ́n bá ṣe dáadáa nínú àwọn èèyàn tí wọ́n dúró di kalimatu tawhid tí wọ́n kú lórí iman wọ́n kú lórí àkídà tó ní àlàáfíà wọ́n kú lórí ìjọsìn tí ò ní bídí àánú wọ́n kú lórí ìwà dáadáa ń bẹ fún wọn dáadáa yẹn lálìjẹ́nà wá ziyada

ìgbádùn ní gbogbo eléyìí ìjọ tí wọ́n bá ti wá rọ́lọ́run ọba wọn wà níwọ̀ ọlọ́run bí gbà pé o fún wa nígbádùn gbárí náà gbàlìjẹ́nà àtìgbàta rí ọ àbáwọn kèfèrí wọn ní rọ́lọ́run bá sójú kalla innahum an rabbihim yawma idhil lamahjubun kalla innahum عن ربهم يومئذ لمحجوبون a fi hijabu sáàrin wa àtàwọn kèfèrí ó máa gbóhùn wa báwọn ọlọ́run bá ṣe ń bi ní béèrè tá bá ṣe ń kwérí rẹ̀ tó gbóhùn àwọn ọlọ́run àwọn yẹn mọ̀lẹ́kà ránṣẹ́ sí àti ẹ̀fẹ́ gbọ́rọ̀ rẹ̀ ẹni nígbà tí ń bẹ láyé òkú èèyàn ni kò sí ọlọ́run ó tako ìlànà tá rán sí wọn ó kú lórí ìwà bí a lọ́rọ̀ ọba sọ gbogbo ń tàmà ọba sọ lọ́rọ̀ ìmọ̀lẹ́kẹ̀ mọ̀ bí léèrè kòkò ní ráfà náà ti rọ́lọ́ ìyẹ́ ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta wà láyá wàlá yuzakihim ọlọ́wọ́ ní fọ̀ wọn mọ́kù inú ẹsẹ̀ wọn tálẹ́ntì ò níbi tó kù sí aṣọ wo láwọ̀ tí è dọ̀tí ẹsàṣọ táàwọ̀ tí è dọ̀tí kò tí ìpẹ́ tó mú lóòtọ́ ó kàn lòdí ẹ̀kan olótú àwàsó darí ilé ìyàwó ní aṣọ tí dọ̀tí àkó tí dọ̀tí má fọ́ tú àwàsí náà mo fi wọ́ bẹ́ẹ̀ wà dáadáa bẹ́ẹ̀ wà bọ́ ó ti ṣe kí ni ó ti dọ̀tí kò sí aṣọ tí èdọ̀tí kò sẹ́ tó lè pè ní mọ́nì kó mọ́nì bí tí ó síwájú ọlọ́run a máa nú ọlọ́lọ́lọ́ ó sì jú rẹ̀ wó mú mi ní eléyìí kòkó kó sínú ẹbọ eléyìí kòkó sínú kárí mi eléyìí ah, gbogbo tó kù mo fojú fò mo ti fọ́ mọ́ àfọ̀mọ́ yẹn ń bẹ lára tọ́lọ̀ nítorí rẹ̀ gbé ànábì dìde بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة تزكية النفس Ọlọ́run gbé ànábì dìde wípé ẹ̀mí àwọn èèyàn dọ̀tí wọ́n ń bínú ara wọn wọ́n ń kúlẹ̀ ayé sẹ́mi ìkúlẹ̀ ayé sẹ́mi yẹn jẹ́ kí wọ́n dẹrú sí fẹ́ dámì lẹ́yìn mi Ọlọ́run nínú tá a fi ránṣẹ́ ni pé lọ́ọ́ kìlọ̀ fún wọn àwọn èérí inú gbáyà wọn yẹn kó o fọ́mọ́ fọ́mọ́ nínú gbàgbọ́ fọ́mọ́ nínú wà fọ́mọ́ nínú ṣe làwọn bá takú wọn lè anárára ò tánà ìgbìmọ̀ wáyẹ̀ ò tẹ́wà lọ́rọ̀ àṣà wá ní o bó ti wẹ ṣàlàyé fẹ́lòmí ara ìwà eré tí ń wa tí ànábì wá fọ̀ mọ́ náà nìyẹn tètè ju pájú sẹ́lẹ̀ fófin ànábì kó fọ̀ wá so that kọ́lọ̀ lè fọ̀ mọ́ lójú alkiyama gbogbo ẹni tí wà sí ànábì tọ́rọ ànábì ò bá sàfọ̀ mọ́ fún níbi ìgbàgbọ́ rẹ̀ níbi ìwà rẹ̀ lóde ayé bí lójú ibi tó kù sí ọlọ́ọ̀bọ ò ní fọ̀ mọ́ ti ìlànà ẹni tọ́lọ̀ ní kó wájú sẹ́fún láyé ti láti rọra wa kò síran kò sẹ́yà kò sí èèyàn lọ́lọ́dán ní tí ò níbi tó sẹ́kù sí ṣùgbọ́n tó bá ti gbọ́pà ànábì ní ẹ ṣe kàn báyìí o ó sì rọra sí wọ́ ànábì ní nígbà mi fẹ́ sórí ibú wọ́n ní kò dá sọ pásá mi ànábì ní kò dá wàá sọ pásá mi ló ní iṣẹ́ ní kò dá sọ pọ́kọ mi níyàwó mi o yẹn náà ni ó sì ìgbà tí ìgbà tí wá gbọ́rọ̀ sí lẹ́nu ń bí láyé ń bí bóò ló ṣe wá rẹ́ mi rí gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn rẹ̀ dáadáa lójú alìkíyàmọ̀ débi tó fi sí pẹ̀mí bó ṣe rí náà nìyẹn ẹ rí àwọn tí wọ́n máa ń ṣàbẹ̀wò sí iléèwé káàkiri ẹ má bínú sáwọn àwọn èèyàn tó máa ń ṣàbẹ̀wò yẹn <laughs> mo kẹ́kọ̀ọ́ kan lára wọn proprietor tí wọ́n wá wọn ò wá tí wọ́n máa ń sálámà sí wọn ó ti yé báyìí tí wọ́n máa ń sálámà sí yín sáwà àlékún àná yín lọ́kùnrin gbé awẹ́ o ẹ̀ráhùnsẹ́ ẹ̀rí kìíní ẹlẹ́ẹ̀kan ẹjẹ́ ń wo ẹjẹ́ ń wo mo bá tún pè yàn padà mo rí ẹ̀dàkọ̀ ẹ bá fi zàwẹ̀ ẹ bá fi ṣe tàwẹ̀ àfà ó pọ̀ bí nàìjíríà ti le tó yìí ọlọ́fà àlùbáríkà sí nígbà tó bá fẹ́ ṣàbẹ̀wò yóò ní ilé ìwé ẹ̀ mọ́ gbàbẹ̀ ẹ má jà lọ ilé ìwé òun wọ́n yanrantí wọ́n good wọ́n ṣe dáadáa <laughs> ìgbà tí pòròpáìtọ̀ mọ̀

wọ́n ń ta àwọn èèyàn tó dé fẹ́ sọ àwọn èèyàn jẹrú kí wọ́n fi lè rí tọwọ́ wọn gbà nínú àwọn alùkìtàbí wọn yẹn wọ̀lá ìzẹ̀ kí him lẹ́yìn ìgbà tí Allah subhanahu wa ta'ala tí ò bá tún wọn dá ní yídá tí ó fi wà lìjẹ́nà tí ó sì bá wọn sọ̀rọ̀ tí ò síjú àánú wò wọn kò ní sáfọ̀ mọ́ wọn kò nú ẹsẹ̀ ó di mẹ́rin ẹlẹ́karùn wà láhùmọ́ adhabun alim ìyà ẹlẹ́tẹ̀ẹ́lérò ní mọ̀ jẹ́ tiwọn ẹ̀tọ́ tiwọn lóòjọ́ alkiyama ìyá ẹlẹ́ta ẹlẹ́rò ni ẹ sì mà níranran kẹ́ níbẹ̀ níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala bẹ́ẹ̀ náà níranran ìyà níbẹ̀ níwájú ọlọ́run azabuna azimun níbẹ̀ níwájú ọlọ́run azabun muhinun níbẹ̀ níwájú ọlọ́run azabun alimun níbẹ̀ níwájú ọlọ́run ìyẹn fún ara rẹ̀ ní orin ní àzábùnà àwòfíìmún ìyà ńlá olùkájú ẹ̀ àzábùn mùhínún ìyà ẹ̀sìn ìyà àbùkù olùkájú ẹ̀ àzábùn àlímún ìyà ẹlẹ́ta ẹlẹ́rọ ewu lára wá gbàdúó kódà bójú kí ẹ̀ léèyàn ya ṣàtó náà tó bá ń kàn lábùgbò gbà yóò padà máa bùkù ó dàbí pé kò ní tìjú ìjọ bá jọ́kan a ó sọ̀rọ̀ ẹ wá gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ǹsọ láti ọjọ́ mi ìkákùn àmọ́ ìpè tẹ́ǹsẹ́ yìí ẹ̀ ń fi mí sẹ̀sìn náà ẹ̀ ó tẹ̀ dùn ọ́ tàwa ìyẹn síra nìyẹn ṣé ẹ̀sìn náà fi ń jẹ́ ẹ̀yàn tara èèyàn ń gbà bọ́lọ̀ fẹ́ fi sẹ̀sìn láyé ń bí bàbá rẹ̀ tó dóńdó wípé jẹ́ ọlẹ́nu ìyá ọlọ́run tó jẹ́ sìn ọlọ́run tó wá wọ̀mẹ́n yohini láhú fẹ̀mẹ́ẹ̀láhú min mukrim ọlọ́run ní káyàn kan lábùkù láyé kẹ́dà kan wá lóun ó pọ̀nlé ó padà rà lára àbùkù tọ́lọ́run kàn yìí ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ń kìlọ̀ rẹ̀ fáwa náà torí pé ọlọ́run fi ń àṣírí àwọn ni àwọn wà tí wọ́n wúre o tí wọ́n fi lẹ́tọ̀ọ́ síbi náà ọlọ́run tí ọlọ́run bá

eléyìí náà ń bẹ lára wa mùsùlùmí náà kódà ẹ̀rọ tó ti ẹ̀ sí jù láyé ara àfáàní ah àfáàn pa nínú ẹ̀sìn la ilaha illallah tẹ́lómi bá ń láwọn ṣe wá sí tọmọ kí ó bá kááyà tẹ́ bá ní táfà mí ń tu sí ara yóò sì mọ̀ gbọ̀n lẹ́yìn tẹ́jọ́ ń kéwú ṣùgbọ́n àwọn ìyá wọn bàbá wa tí nǹkan òye àwọn ẹ̀gbọ́n wa àwọn kùsì wa yẹn àfáàn sọ̀rọ̀ àfáà ọmọ jìgbè ní kéwú àfáà ń sọ̀rọ̀ ìfọmọ kéwú kàkó tú yìí ó ti lọ kéwú lọ́rùn fún àtà òkú mọ̀kán àríkà nù ọkọ́ ní kọ́ sọ pé ń ṣe wá sí fáwọn èèyàn tí ń ta tó ní ìnà àǹkárá nínú àwọn ìyá ti bíjì rè é wọ́n ti gọ́ pé ah owó wa mà lálùbáríkà ọlọ́mọ fẹ́ràn owó wa ó tún dákọ̀ owó wa lọ́ba kó owó fún ọlọ́run sọ̀rọ̀ pé ká máa rẹ òun wá ńlẹ̀ wọ́n dúdú mi sọ́ọ̀tì kà rẹ òun lẹ̀ tó ń bá ń bá yẹn sọ̀rọ̀ mọ́ pariwo máwọn èèyàn inna ankara la aswati torí pé ohun tí ó dá rárá ohun tó burú jù láyé la hamid ó ní ohun kẹ́tẹ́kẹ́tẹ́ ìwọ́n ní inna ankara ankara lọ́wọ́ bá ń sọ bá ti sáwọn kó wọn sọ pé ẹ fi wọ́n lẹ̀ entertainment ni ah òfin orílẹ̀-èdè gan sí ìlú fi entertainment òfin orílẹ̀-èdè kọ́sílẹ̀ sáà ló nàìjíríà yìí kó ní entertainment ni kẹ́lẹ́ ẹ mọ́ sí bẹ́ẹ̀ kó mọ́ sí kàtọ́pọ̀ fi ọlọ́run ìkẹ́ni kúlùmọ́ kúntù bí i àmìnà rúsùlì ẹ̀yìn ará kúntù ọlọ́run dákọ̀ yín kúlùmọ́ kúntù ẹ̀yìn ará kúntù ọ̀dọ̀

ẹ̀dúgbẹ́ fọ́lọ́run ọlọ́run dákọ̀ inú a alájá Abdullahi àwọn kìí olóòrùn léwu bọ́lọ̀ bá ní kíyàn ṣe kò ń gẹrú àwọn òjòkó bẹ́ẹ̀ kíyàn rọgbọ́n dá ara yóò mọ̀ wá yóò mọ̀ ágún pínkì tó bá ṣe pé bá fẹ́ gbowó ẹgbọ̀nà míì fi lóòdù àkó náà wọ́n ti gbà pé dandan ni àwọn gbọ́dọ̀ sanwó orí táàkì mi bẹ́ẹ̀ tètè sanwó mọ́ dákọ̀ yín lẹ́ẹ̀kọ̀ kan ẹ̀yin náà ti mọ̀ pé ti kàgbákò lẹ́ẹ̀ yóò bá lọ́wọ́ wọn ẹ̀ ọgbọ́n dá ẹ̀ lè bọ́ lọ́wọ́ wọn a ní ẹ bọ́ ẹni ẹ bẹ́ kú sóko ìyá ni tọ̀ rún mọ́ kò sẹ́yìn ni náà ẹgbẹ́ sìn rárá

yóò ṣe kí ni <laughs> yóò múlẹ̀ ẹni tí ó bá sì ní yóò kún òun ò ní ìjọ́ mi ò bá pàdé yín lóde ó lè fún yín tó bá ti ní ṣùgbọ́n yín tí ń yọ́rọ̀ ọlọ́run yẹn ẹ ti gbọ́ yé àmẹ́wàá dágbó ẹ̀fọ́ àwọn tó dúgbẹ́ fẹ́ gbowó láti láàáìmọ̀ ìkànnì kó lè láhùn mẹ́ẹ̀lìkà múlìkì yóò sì gbowó lẹ̀ fún yóò sì bẹ lójú agbó kí ló kàn ọlọ́sàn àdúmùsùn nílẹ̀ tí ó gbé síbẹ̀ lillahi mulku yutihi man yasha'uhu ila mu'mini tawra ila kafiri tawra àà ah, ah. nínú ìkan ọlọ́run lórí ilẹ̀ lọ́ba wa tó ti gbóhùn jẹ́ mùsùlùmí ọba tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀ fún ẹ̀dákun gbogbo tí ń bẹ lọ́gbọ́n ní ó kò jáde láti máa gbọ́ nìyẹn ká máa lọ́ àyà lọ́rùn ìyẹn náà ń bọ̀ ọlọ́run náà tó táṣì rí débẹ̀ wípé nínú tí wọ́n ń ṣe láwọn alùkìtàbí wọ́n máa ń lọ́rọ̀ ọlọ́run ọba lọ́rùn láti fi ṣéde èdè táwọn gbà lérò ní èròǹgbà àbúrú ṣùgbọ́n àwọn mùsùlùmí ẹ̀já kó torí wa àwọn èèyàn wa káwá dẹ̀sì rú mọ́ wọn lójú torí pé àṣírí ó padà mọ́ tú tó bá yá tásìrí bá tú àní dẹni ẹ̀pọ́n mọ́ ojú alábùkù wọn fi mọ̀ wò wá àbí bá sọ fún wa ríjọ kan tó wà tọ̀rẹ́ rẹ̀ ń lọ tí kan náà àwọn lásàlátù wọn tó rí wọn o má sáṣẹ̀ àfà wa àwọn àfà wa nílẹ̀ ẹgbẹ́ wa ní sọ ó kejì rẹ̀ wípé nínú àwọn wa nìyá yìí ẹ bá kí wọn nínú àwọn wa ìyá náà níbẹ̀ ni ẹ̀ka sàn sàn wà àfà nínú àwọn àgùntàn wa

ìyàwó àmọ̀tún magnum kò ní kò ní dáa fáwọn yẹn jọ yẹn àmọ́jọ́ tó wọn bá tó àṣírí sírù ìyá yẹn lọ́wọ́ wípé magnum ní jágótàn tí yóò fẹ́ràn fáwọn yẹn mọ́ àṣírí ó tún jọ kàn torí bẹ́ẹ̀ ẹ má jẹ́ mú wa àwọn ahlul kitab ní tó bá ń sí yẹn náà rọ lọ́wọ́ ọba kí ẹ ṣàlàyé fáwọn èèyàn ẹni bá fẹ́yàn látara pé èèyàn bí ẹnu àwọ̀ yìí lápẹjú ah mọ́mù mọ́ṣáláṣí wa nìyẹn ọmọ sí wà sí fún wa dáadáa àfáà wa nìyẹn ọmọ káàmù akéwò dáadáa ẹgbà nǹkan àwẹ̀ Islam ò takò àmọ́kámọ́ lọ́rọ̀ lọ́wọ́ ọba lọ́rùn torí ká lè rí nǹkan wá àwọn èèyàn gbà àti kékeré débi wípé ìwà àbàjẹ́ ti fún yín pọ̀ nú àwọn tí ń wù àbàjẹ́ yẹn á kò dáa وإن منهم لفريقا يلوون ألسنتهم بالكتاب لتحسبوه من الكتاب وما هو من الكتاب ويقولون هو من عند الله وما هو من عند الله ويقولون على الله الكذب وهم يعلمون ọlọ́run tún dákọ̀ ìwà míì títún bẹ nínú wà wọn léyìí tó yẹ ká mọ̀ pé lára tí wọ́n fi ń ṣẹ̀sìn wọn ni wọn ò lè mọ́ parọ́ ní ẹ̀sìn wọn wà inna minhum dáúdájú ń bẹ nínú wọn láfàárí kọ́ àwọn àjọ kan bẹ nínú wọn kìí sí gbogbo wọn yẹ̀lúwúnà àlìsínátàhún bèlkìtàbẹ̀ wọ́n ma yí àwọn àwọn padà wọ́n ma lọ àwọn wọn níbi ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ìlú àwọn wọn bẹ̀ ní wípé yóò hálì fún ẹ̀lkálìmọ̀ ẹ̀mẹ́wàádìí àwọn ọ̀rọ̀ tọ́lọ̀wọ̀n bá sọ wọ́n yí padà kú ní àyè rẹ̀ ìtumọ̀ ń gbà lérò tó fi sọ̀rọ̀ ọ̀tọ̀ àwọn sì mà àwọn wàá yí ọ̀rọ̀ yẹn lítàṣàbóhò mínal kìtàbẹ̀ láti rí pé kẹ́yìn mùsùlùmí kẹ́ẹ̀lò pé tí wọ́n ń tún yẹn nínú òfin ọlọ́run ni <laughs> kẹ́ẹ̀lò pé tí wọ́n tún yẹn nínú kíni nínú òfin ọlọ́run ni wà máa húwà mínal kìtàbẹ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n ń sọ yẹn ibi tí wọ́n tún sí yẹn kò sí nínú òfin ọlọ́run ويقولون على الله ويقولون هو من عند الله ibi tí wọ́n tú ọ̀rọ̀ yẹn sí wọ́n máa ní ọ̀rọ̀ yẹn látọ̀dọ̀ ọlọ́wọ́n bá ní wa ma huwa min indillah ọ̀rọ̀ yìí sí rẹ̀ kò wá wa yaquluna ala Allahil kadhiba wa hum ya'lamun ويقولون على الله الكذب وهم يعلمون nínú tí wọ́n fi máa ya, fókò mọ̀kan nínú àwọn èèyàn fẹ́ni tí ó fi ọlọ́run ò bá yé wọ́n máa ní ọ̀rọ̀ ọlọ́run ọba ní kìí ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run ló ti sọ̀kalẹ̀ wá ọlọ́run ní kìí sọ wípé wọ́n tún wọ́n yẹ kúlú na ẹ̀lọ́lọ́ ìkẹ́dìbà wọ́n mọ̀ wá parọ́ mọ́lọ́hun wọ̀hún yọ ẹ̀lẹ̀mún tí wọ́n sì mà kò sẹ́ni tó balẹ̀ ayé jẹ́ láyé tó tẹ́ tó máa burú tó sì hùwà burú sẹ́rẹ̀ ń tí ò bá mọ̀ wà burú tí ń burú ọ̀rọ̀ tiẹ̀ fúyẹ́ ó súnmọ́ ìjọ tó bá mọ̀ pé wà burú lòun wù yìí kò tún bá àmẹ́ni tó mọ̀ láti sọ pé lábẹ́ ìṣẹ̀lẹ̀ ìsìláàmù ń ṣèdájọ́ ìyàtọ̀ ẹni tó mà àtẹni tí ó mà gbogbo ẹni tí ò bá mọ̀ ó lè ní àwáwí wọn jọ ọlọ́run kò yé mi ní ìṣẹ̀lẹ̀ tí ó júwe fún mi ìmírò kí mo ṣe ń ṣe yìí náà ni ó yẹ kí n ṣe àmúwọ̀n tó lọ lé kéwú olóyè ọdún tó lọ lé kéwú ó tún ní tíra àánú lé ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́lómi yìí ṣe nínú ìsìláàmù tí ó takò ìsìláàmù bó bá fi wá láyé ilẹ̀ ká wọnú rẹ̀ tíra eléyìí bàbá ẹmu jáde yìí tẹ́ ń ṣe tí ó da wọ́n dákọ̀ ẹnu tíra yìí tíra eléyìí ẹmu jáde ẹ̀yìn náà kà tíra eléyìí. bíkẹ́lẹ́ aṣọ sí àfa tó ń ka tíra al-Mu'atta li Malik rahimahullah tíra àdìsí wa yẹn tó ń tu fáwọn ọmọ ilé kéw ó wá ka ọ̀rọ̀ ń ka ọ̀rọ̀ bọ̀ sẹ́mọ̀ pé gẹ́gẹ́ bí tíṣà àbáfà ojú abala tó bá fẹ́ ké fáwọn ọmọ tó fẹ́ gbà fáwọn ọmọ yóò ti mọ fojú gà kalẹ̀ káńtì ò bá ti ẹ̀ráfà náà ti ké wa kó tọ̀ kó tó wá ṣùgbọ́n ti mú lọ́wọ́ kì ó ti fojú wo ọwọ́ rẹ̀ ó ti wá rí hadith ibi táwọn ibi sọ wípé gbogbo ìṣòro tó rẹ̀ tó bá ilé kọjá kókósẹ̀ inú ti rí wọ́n kàn rí pé àfáà kan ń lọ ṣòkòtò sókè ni àwọn ọmọ ó mọ̀ àwọn ló ń ṣe bàbá kí ló ń ṣe àwọn bàbá ló ń وما أسفل الكعبين ففي النار ah. so olófà táwọn bàbá fi ṣètì yàn ká tókò tó kalẹ̀ kó tó dédé àdíìsì kí là ń tara wà fún torí ọlọ́run àwọn kí ní ìbẹ̀ nínú tí láti tí ń bẹ lọ́dọ̀ tí yín náà ẹni nílé ó sì kọ́ àwọn ọmọ tán wọ́n nígbà tí bàbá kàdé bẹ̀ wọ́n ọmọ láwọn kàn fọ́ sẹ́rìn pé a a ṣe é wù ṣe é wù ọlọ́jà rí yín pẹ́ ẹ̀wọ̀n pé ọmọ tí wàá tàfà mọ́ tara wọn lẹ̀ yorùbá náà ní tẹ́lẹ̀ náà wọ́n bá tún hédi bàbá bàbá sì jáde nù kíláàsì pàpàtàkì tó lẹ̀ ká ní ìranù ní olóyè tẹ̀ bílíìgì yé <laughs> ṣé tẹ̀ bílíìgì ló ní àdísì kí ló kí ní sọ̀rọ̀ tẹ̀ bílíìgì ló àdísì ẹ̀ náà bì ẹ̀yin náà kà wọn ò ní àdásà ní tẹ̀blígì kò sínú síra yẹn wípé tẹ̀blígì ló gbàdí ìfì wá ojú ayé ànábì ànábì ọmọ tí jẹ́ tẹ̀blígì alùsúnà lànábì Tọ yíò dúró bẹ́ẹ̀ ní ìsìn ń gbò wá kó ònú kíláàsì tó wá kánú ní àní tẹ̀blígì ní tẹ̀blígì ṣe ṣe tẹ̀blígì ló kà nínú àdìsí ni èyí ṣe tẹ̀kẹ́ ẹ fẹ́ fi gbódòdó ọ̀rọ̀ láyé alẹ́ tí ó mọ̀ kan tí ò yé ọ̀rọ̀ rẹ̀ fúyẹ́ nínú ẹ̀sìn ó tún wá fúyẹ́ díẹ̀ náà ni lórí ṣùgbọ́n súnmọ́ kò rúdú ọ̀rọ̀ yẹn kó takun táwọn fẹ́ ṣe wò ní súnmọ́ bẹ́ẹ̀ àwọn mìtún nìyẹn nú àwọn èèyàn pé kó mọ̀kan aláìmọ̀kan náà ni àmọ́ element of self-desire náà ń bẹ lábẹ́ àìmọ̀kan ẹ̀ wọ́n máa ń ṣe dáadáa ó mọ̀ orúbèrè tí ó bí àfa alùsùn náà ó sì mọ̀ orúbèrè tí ó bí àfa oníyàrá mi ó ní wà papọ̀ bẹ́ẹ̀ ni <laughs> ó ṣera rẹ̀ mo ṣe ra àfa alùsùn náà ọ̀rọ̀ kòbílẹ̀ àti bàdí ọlọ́run wọn ọ̀rọ̀ káyanjú ọ̀rọ̀ ogun ọ̀rọ̀ àlùwàlá kíníkà bá àlùwàlá jẹ́ wọ́n mọ̀ dáadáa àmọ́ káyé mọ léèyàn tí ó gbà yẹn lẹ̀ àwọn àfáàpìlẹ̀ wọn àwọn ni wọ́n mọ̀ nípa yíhun wọ́n tọ́ra ẹni tó fún wa division of labour <laughs> socialist ni wọ́n níbi ọ̀rọ̀ iṣẹ́ ìbádá ara àmọ́ tó bá ti di àkídà ayé ńlé wa kásòrò òdílé wa àwọn àfáàpìlẹ̀ àwọn ni wọ́n mọ̀ nípa yẹn òun tanra ẹni ìwọ náà mọ̀ àmọ́ tó gbàfà lùsùnù ní kó lọ sí gbẹ́rẹ́ kò ní ní kó mú kí ní wá tá gbé lọ sórí ta ṣùgbọ́n ìgbà ò sì rọ ọmọ pé àdúrà nìkan ní mọ̀ wá ṣe ládùúrò ogun yìí àdúrà nìkan àti nọ́sílà lóru ah èmi ò fẹsẹ̀ ilé tọ́ o mi ní lọ sílé ẹlẹ́bọ mi sì ní lọ sílé chọ́ọ̀chì màá lọ sọ́dọ̀ àwọn bàbá àwọn bàbá ìwo

pẹ̀lú Yorùbá ìwọ náà ń pààyàn ọjọ́ pẹ̀lú èdè Lárúbáwá ẹ̀sìn pàgbára ọlọ́ọ̀lẹ̀ ńlò ńgbàtí kẹ́kọ̀ọ́ sì yé wa bó bá ṣe pó yé wa tá sì nígboyà ní bàbá ẹ̀ ń sàdúrà fún wa ẹni yá ọ̀rọ̀kọ̀ yá ìlú yá sẹ̀dẹ̀dà bílà yá sẹ̀dẹ̀dà bílà yá kàlìkàkà yílà ẹ̀dàkùn sí náà àwọn okọ̀ ọlọ́run tó dáa jù náà ni ká fi máa bẹ lọ́run ó rí i pé yóò dákẹ́ ni pé àfáyí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ẹni ọlọ́ọ̀la mọ̀ yíhun gbogbo àdúrà fẹ́ni ọlọ́ọ̀ nìkan mọ̀ táwọn tó kú ọba ti mọ̀ wọ́n jìnà sí àwọn àdúrà ẹni ọlọ́run nìkan tẹ̀lé ọlọ́run nìkan lọ́sọ̀ ọkùnrin nìkan lè fàtà dìsà náà bí nǹkan ṣe kí ni ó wà ń bẹ nìyẹn ká jìnà sí lọ lọrụn. gbogbo òṣèṣẹ́ tọ́lọ́run fi ń ròyìn wọn sẹ́wọ̀n pé ń bẹ lára àwa náà lẹ́yìn láwa mùsùlùmí bẹ́ẹ̀ bá bá wọn sọ̀rọ̀ láti máa ń fi ọ̀rọ̀ júwe ọ̀rọ̀ tó táwọn mùsùlùmí sọ́lá wọn máa ń ṣe comparative yẹn tí wọ́n bá wọn sọ̀rọ̀ tán bá jọ ń fi ọ̀rọ̀ gbága ẹ mọ̀ rí pé yín tí ń bẹ nínú Injil ọ̀tọ̀ ọ̀tọ̀ níbi tí wọ́n ṣe kí ni tí wọ́n tú sí àwọn kan àgbákò yẹn látàrí wípé wọn ò rí chéènì Hebrew language tí wọ́n fi sọ tí àwọn kalẹ̀ bí wọ́n ti rí problem wọn nìyẹn tọ́lá wá ṣèwádìí pàápàá jùlọ ọdọ àwọn afáwà tí wọ́n jókòó yìí àwọn onímọ̀ nípa rẹ̀ dẹ̀ wọ́n ní tó kọ́kọ́ kó bá wọn láyé ní wípé ká ní Arabic language tọ́lọ̀ fi sọ Quran kalẹ̀ táwọn mùsùlùmí jẹ́ ó dúó bẹ́ẹ̀ di wípé èyàn kàn mọ́ lèyàn tú títú ló tú ṣùgbọ́n tọ́lọ̀ fi sọ Quran kalẹ̀ yẹn tó jẹ́ gbèdè Lárúbáwá ó fi kalẹ̀ ní Hebrew language tí wọn láwọn yọ kó òun èdè tọ́lọ̀ fi ọlọ́run iye èdè tí wọ́n láwọn ń tú ọ̀rọ̀ wọn síde ìpìlẹ̀ tọ́lọ̀ fi sọ ọ̀rọ̀ wọn kalẹ̀ gan àrímá torí mo ti ràn títí jọ kan wípé ah tí yóò sì máa bẹ nínú ọ̀rọ̀ ọlọ́run wípé èmi ni bàbá yín ah. mo ti bá ìyàn jọ kan rí sẹ́ńsára ẹ̀mí pé rárá pé kò sí tó ń jọ bẹ́ẹ̀ ah, kò pọ́síbù kọ́lọ̀ ní èmi àmì jọ fada ọlọ́run ló fi rọrùn fún wọn kíkan náà lè sọ wípé first born ọlọ́ ni Yakub jọ mo tún gbọ́ yìí wọn ara mi wọ lọ́run ah ọlọ́ tó ní first born táwọn ní last born báyìí <laughs> yìí ó ní last born ànábì Yakub ní first born ọlọ́run nígbà tí ń sọ fún tí ń bímọ yìí náà ẹ̀ tí ẹ̀ júwe ẹnìkan tó fẹ́ lóbìnrin lóyún bá ṣàṣẹ bímọ náà gbogbo ọ̀rọ̀ wa náà ní last week yẹn ní kìí sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kan kìnnìkan ọ̀rọ̀ ká ẹja wo làákàyè náà ẹja tẹ̀ sọ̀rọ̀ bá jábá làákàyè ara wa sọ̀rọ̀ ẹni ká pé ó mọ̀ ti ìbéèrè a pé ah, wa nínú àdúgbò tó ń sẹ́ni kí ah, ẹ̀kí ah, ewu ọmọ o torí pé àwọn pé táwọn ọkọ mọ̀ ká tó mọ ọmọ ní kí ni tọ́ nígbẹ́ tí wọ́n ń pè ọlọ́run ọba ló bí gbogbo wa ní ìsìn ààrùnbìnrin kan ń pà tó tẹ mú jáde kó níyàwó rẹ̀ tí ń bí wa lọ́wọ́ rẹ̀ ẹni tí ò níyàwó sí lánàá lànà òun kú ah tó níyàwó ni <laughs> ó lọ́mọ òun kú àbóhun sì kó mọ́lé ni tó níyàwó so bó ṣe máa ń tú gbogbo àwọn ọ̀rọ̀ yẹn bó ṣe máa wọn nìyẹn mo fúnra wa àti sọ dáadáa níyàwó mùsùlùmí èyí tí nàṣàrà tọ̀ wọ́n sì jọ máa ń sábà ṣe ágímẹ́ǹtì nínú lébẹ̀ kínú kẹkìnrin kan àlóyẹ kó sí islam ẹ̀yìn kìnní kan ọkọ bá ń sọ ọjọ́ kan wípé ah islam mà dá o gbogbo ẹran ẹlẹ́dẹ̀ yìí islam ò faram kí àwọn àjẹ́ kódà nínú ìwé ọwọ́ yín náà níwọ̀ ìyàwó mi kẹ́ mọ́ jẹ ẹlẹ́dẹ̀ gan wà nú ẹ̀ tó fi mọ̀ pé tó bá jó òdodo ọ̀rọ̀ náà nùgbé kí tó jọ́rọ̀ tọ́lọ̀ náà kò ní takun tí ń bẹ nínú tiwa ìyàwó bá yarí ní rárá o ó ní nínú mọ́jẹ̀mú láéláé ní ká má jẹlẹ́dẹ̀ wà nínú mọ́jẹ̀mú tuntun a lè jẹlẹ́dẹ̀ fáńfáìn oníjẹ̀mú tuntun yẹn sì yóò ló dáa ju mọ́jẹ̀mú láéláé lọ ó ní ẹ̀dá wù sẹ́sìn ẹ̀sìn relé ni àbí PDP àti APC ìwọ ẹ̀sọ́ sóṣèlú ni àbẹ́sìn agbélẹ̀rọ pé mọ́jẹ̀mú láéláé mọ́jẹ̀mú tuntun yẹn òfin tiẹ̀ ó ṣe dáadáa ó báyàn lára mú wọ́n mọ́jẹ̀mú láíláí yẹn àwọn òfin tó wà ń bẹ́ẹ̀ ti lé jù ẹ ọmọ ìyá mi nínú mọ̀lẹ́bí ọmọ ìyá mi nínú àdúgbò tàjọ ń gbé nínú ẹ jájọ ronú sí náà kẹsílẹ̀ náà sì jẹ́ òótọ́ ọ̀rọ̀ ọlọ́run kó sì táwọn kan tá a rò pé wọ́n jásájú wa náà ti ṣẹ̀bùrú wa tí wọ́n ti yí ọ̀rọ̀ ń kó fún wa táàmà àwọn ó fẹ̀ súnmọ́ kó rí bẹ́ẹ̀ àwọn kan ti pẹ́ rí tí wọ́n sọ pé àwọn náà rí sá tí wọn ò sì rí tí wọn ò gbà fún tán da gbogbo ẹ̀rú ọkùnrin o mọ́ sí ló ba gbogbo ẹ̀jẹ̀ mọ́ yín lọ́wọ́ tó súnmọ́ jù náà nìyẹn research èyàn ṣe research láti mú lódó ní ìkẹ́ nínú àwọn ọmọ ìyá wa kọ́lọ̀ mọ́sà ìlékún ní imani ó ní òun rẹ̀ tó ń fẹ́fẹ́ òun tọ̀ ó sì ṣe ó ti ní tó fi bọ́ àsáàrùn sọ rọ̀rọ̀ bẹ́ẹ̀ ó láfa ó lẹ́ẹ̀ tẹ́ béèrè béèrè béèrè ó ní ìbéèrè ó lẹ́ẹ̀ béèrè pé irú ẹlẹ́sìn wo èmi tí mọ̀ pé mùsùlùmí náà ni ó fẹ́ fẹ́ onírara o ah! kí ló dé ọ̀nù àwọn ti fọ́ọ̀lù fúnra wọn ọlọ́run jẹ́ mi ò fọ́ọ̀lù kí fọ́ọ̀lù o èmi àti ìjọ náà àti ìjọ níyàwó náà nìtọ̀ èmi ò lè fọ́ọ̀lù fún wàhálà ni ọ̀rọ̀ tẹ̀ ń ṣe bí ọ̀rọ̀ aníká gbé koran jáde ká fi yanjú rẹ̀ nígbà ògbà tí ògbà koran nìbọ̀ bó láà yanjú rẹ̀ láàrin wa èmi ò faramọ́ fìtínà ń tèmi mi sì lọ́wọ́ sí i kìíní yẹn dùn ún fásinà ló ń faramọ́ bó ló fẹ́ fẹ́ lé ìdára fásinà ló fẹ́ fẹ́ lé àmẹ́ mi o tó nígbà tí ó bàyá tó ní mo láfa lọ rẹ̀ èyí ní dásí hmm, nígbà padà délé ìwé ó ló ń pọ ọmọbìnrin yẹn awùsọ̀ ń tẹ́lẹ̀ náà ni ló ń sọ wípé kìíní kan ó fáyìn ó ṣe kìíní mi jẹ́ ìṣe mọ́ òkú dìgbà dáadáa náà tẹ́lẹ̀ náà bá sọ fún un káwọ́ bá sì káyè létà làwọn bá tún sọ̀rọ̀ ló bá ní ẹ òun sì ti gbà kódà gan-an ní tó wá kù ní sí pé sọ òun rò pé òun lè ṣe ìsìláàmù yín báyìí ọlọ́ọ̀ni àlọ́hùn ò ti ẹ̀ ṣe mọ́ àti pọ́n ṣe ìsìláàmù ò ṣe ìsìláàmù wa òun ò ṣe mọ́ tó wọ́n tún tọrọ ọ̀sọ́ lọ ó padà gbà ẹgbẹ́ lè kó sọ fẹ́mi ipò òun sì fẹ́ ó wá kù bí ẹlẹ́sìn dé ó ní ìyàjọ̀ ní ṣe é o òun ò lè fẹ̀sìn tòun lẹ̀ kóun wá sí islam torí kóun fẹ́ ọ àfáwọn náà ti sọ fóun tẹ́lẹ̀ òun lòun rájú ká kí náà kó mùsùlùmí ṣe inú kámpọ́ọ̀sì tí tó yẹ kóun kẹ́mi sí àmọ́ àìbá àmọ́ torí ọjọ́ ń gbé alkiyama ó dá òun lójú pamphlet yìí ń gbà pamphlet yìí ń gbà lọ́ọ̀kà aláàjì dáúdà àmọ́wọ́ alága nìbàdàn bàbá yẹn ló kọ àwọn pamphlet yẹn gbogbo àwọn ibi tí wọ́n ti ń kírun ibi tó wà nínú Injil tó ló ń bá kó fún kò sọ́ra pàǹsára wa mọ́ àmọ́ ń dọjọ́ iwájú tí ẹ̀ ká kankan nípa ní tó gbé lọ́wọ́ ní ẹ̀sìn yìí gan àti ní ìsìlámù ka ilé ìwò ló bá padà wá bóun ló bá ní ah, nítorí kánú bẹ̀yẹn lágbára pé wọ́n ń ṣe olúwa ní ìdojúbolẹ̀ wọ́n ṣe àmì ah, inú ẹ̀sìn yìí lélẹ́yìí wà lónìí ń bò ti kánú pamphlet yẹn ibi tí wọ́n rí fáì sí nínú Injil yà lọ wó bẹ olóòtú lọ wóhun bá bẹ́ẹ̀ tọ̀ ó kù sọ́wọ́ ẹ̀ mọ́bìnrin yìí náà sí ń dìsáìdì nìyẹn ẹ wá á fẹ́ra wa àtẹ̀fẹ́ ra wa ká gbélẹ̀ lóòótọ́ ah, ó yẹ kí ẹ̀ náà ń wòye sí téèyàn ń ṣe wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn <laughs> wàá iná mi ní humlafa rí kọ́là ń tún débẹ̀ o ká lọ ọ̀rọ̀ lọ ká lọ lọ́rùn ká fi lé kẹ́yìn mọ̀mí lè rò wípé bóyá ti ń bẹ lọ́dọ̀ wọn náà lẹ̀sìn ìtàṣàbò mìíràn kìtàbì sàǹpájú sọ níbẹ̀rẹ̀ pé tó fi ń ṣe yẹn ni pé wọ́n fi dẹ̀mí àwọn mùsùlùmí rúgbòrò Mẹ̀dínà tó fi lè kọ̀nfíìsì àwọn mùsùlùmí pé àwa là ń bẹ lórí òótọ́ kó tó lè kọ̀nfíìsì mùsùlùmí pé nǹkan ìṣe ní ìsìlámù yẹn kìí ṣẹ̀ṣẹ̀ bó ṣe yíde ní iná nìyẹn nígbà bá ti tú kíní ìkalẹ̀ tí wọ́n tú lọ́nà tó lọ́sì ẹlòmí ò ní ah ẹ wò ó ah, ojú tàà fi ń wo kíní ìtẹ́lẹ̀ ọ̀tọ̀ o kódà gbá ìnímọ̀ ń parẹ́ ni o ẹ̀sìn wọn yìí náà dáa ọ̀láì ẹ̀wọ̀n hmm. hmm. náà kò sí kan àgbà ẹ̀wọ̀n títí wà yìí gan-an àmà sí lọ́n ká àmà sàrwà lásá tí wọ́n yóò fẹ́ rọrùn díẹ̀ a sì máa ń sọ tẹ́lẹ̀ wípé ẹ̀sìn Islam ẹ̀sìn akínní akínyẹ̀ ní Islam ẹ̀sìn àwọn akọni kìí sẹ́sìn ẹni tí ń ṣèrégbè kìí sẹ́sìn oníranù sọ̀nkótọ̀ ń ẹ̀ka pàtàkì olúwa lójú ẹ̀sìn ìrèdí ẹ̀tùn bára yín sùn sí kìnnà ẹ̀ lọ lẹ́nu yẹn kò sí ìjọsìn kan tó nítumọ̀ nínú Islam ó bọ̀pá ó bọ̀sẹ̀ ó fọ ojú ó sàlùwàlá tó mọ̀ kò tó kírun ó tún wá ní dóyìn tó mọ́ wá ṣe lágbàràgbà ó tún létò bó ṣe ṣe bóò ló ṣe pàtàwọ́ tó pàtẹ́wọ́ ó bá fẹ̀yìn ọwọ́ pàtẹ́wọ́ àtẹ́wọ́ ni ó bá fọ́jú ọwọ́ pa àtẹ́wọ́ ni bóòjó síwájú ìjó lójó bóòjó sẹ́yìn <laughs> bóòjó sẹ́yìn <laughs> kò sí bó ṣe jó tó jó hmm? ó ní kò lè pàtẹ́wọ́ kò tún lè kọrin ó wá ṣe sùmẹ̀sùmẹ̀ bí aláìmoore ṣé àtẹ́wọ́ afá <laughs> àti gbàgbogbo àwọn wákà yìí tẹ̀sán gbà náà bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀dẹ̀ wákà tẹ́ ń dá wákà ọmọ ilé gbàgbé kò lè pàtẹ́wọ́ kò tún lè kọrin ó wá ṣe sùmẹ̀sùmẹ̀ bí aláìmoore so ẹni tí ó bá ti lè jó kó sì lè jùdí wùkẹ̀wùkẹ̀ kó lè lu jáàsì kò mọ́re so bizalika wà káfir wọ́n káfà tẹ́tì ní mẹ́sì àwọn náà káfàrà ìjọba lè pàtẹ́wọ́ àbí kí ní yẹ́yà ìmọ́re kàfí ìrẹ́wọ̀ yẹ́yà ìmọ́re ni so torí pé kò lè jùlù kò sì lè jó kò sì ní gẹ̀ẹ́fẹ́ rí ẹ̀yin rò wípé ijó yẹn máa ń wú ọlọ́run lórí ah jọ òun ó tún wá yé wọn báyìí torí ọlọ́run o tó sì yá wa mùsùlùmí ẹ̀yìn rò kúbẹ̀ máa ṣe lùlù sí ní ọlọ́run mọ̀ dùn ọlọ́run mọ̀ jó lórí síbẹ̀ pé apẹ̀sẹ̀ ah, lùlù yẹn inú mi dùn mọ́ jó ẹ rò pé ọlọ́run jọ bí ọba tí wọ́n bá lùlù sí tó máa ṣe olùbá ìgbé àwọn gbádùn orin yẹn sọ ọlọ́run jọ ọba tó ní mọ̀ mí lórí àlàrà sí pé wọ́n lùlù ah, ẹni tó sọnù lára wọn ó burú àmì tó sọnù lára mùsùlùmí ló burú jù torí pé bóun lẹ̀sìn wọn ó ṣe rí báyìí tí mùsùlùmí kan tún mọ́ tún appreciate ẹ̀ tí ìbá ṣe pé mùsùlùmí wa tí nǹkan òye àní máa ń sọ àwọn nǹkan nínú ẹ̀sìn wa torí mùsùlùmí tí wa tí nǹkan òye la ti ń sọ bóun ọ̀rọ̀ sì máa rí bẹ́ẹ̀ tó bá ti mọ́ tún wò wípé kò ṣe nǹkan kan ọlọ́run kan náà lájọ ń sìn àwọn ẹlẹ́sìn kejì wa àwọn ìsìlè jẹ́ ẹlẹ́sìn kejì sẹ́sìn pé méjì wájú ọlọ́run ni so mùsùlùmí wá yẹn òun ló fún wa ní concern káàfi ń sọ àwọn ọ̀rọ̀ yọ́dá wáìsà eh, èmi ẹ̀ sáfọ́ ní cooperative ní ìmọ̀ mi jí exodus wà genesis àbínà pè mi ò pín genesis mi exodus mi mọ́ ìwé tó hàn sí wa ìwọ mùsùlùmí ẹ̀sìn lélẹ̀ nínú ẹ̀sìn wọn kì í ṣẹ̀sìn àìmọ́tì ìlọ́kọ rẹ kò gbọdọ̀ sọ́ dára wọn àìmọ́tì ìníyàwó kò gbọdọ̀ sọ́ dára wọn àìmọ́tì ìlówó kò gbọdọ̀ sọ́ dára wọn kò gbọdọ̀ sọ́ dẹ tí ó mọ gbomi wọn wọlé tó wà fún mi wọn dípò rọ́pò zemzem ó wá fomi tí wọ́n omi òkè síónì omi òkè gbógun rómì ó wà fi rọ́pò zamzam bàbá wa sọ lómi wà ní àfà kò sí tọ́lọ̀ ìtì gbàdúà <laughs> ẹ̀sìn mi ẹ mọ́ ẹ̀sìn ńlẹ̀ kò sí tọ́lọ̀ ìtì gbàdúà àwọn náà máa ń wá sọ́dọ̀ àwọn mùsùlùmí náà ẹja ń sàṣe papọ̀ káfọ́ wẹ́wọ́ nàìjíríà lájọ wà àti sàwúdí làkúndínù fún wàlíyà dín nìkan ẹgbẹ́ sáà ń lẹ́fì yìí ń sí Lídà tí wọ́n Mùsùlùmí, Allah subhanahu wa ta'ala fẹ́ káwa náà jìnnà sírú wà yẹn. Ẹ má jà máa ọba lọ́rùn. Ẹ má jà wọn. fún wa. Wọ́n lọ́rọ̀ ọlọ́run ọba lọ́rùn torí kẹ́yìn Mùsùlùmí rò ó pé wọn àbí náà ọlọ́run ọba ni. wọn débẹ̀. Àwọn Mùsùlùmí náà kan nínú àwọn tó ń pera wọn láfa yẹn ó sòkú ẹ̀gbọ́n àbá rẹ̀ tí èsì mùsùlùmí ó lọ sí church ó lọ jó láti sòkú tọ̀ ó sì wò pínú ìlú tó ń wà yìí ìlú kan tó ṣe wípé bí nǹkan yẹn bá ṣẹlẹ̀ àwọn ọmọ kan bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ káwọn <laughs> ọmọ yẹn ò ní rí kan dákẹ́ bẹ́ẹ̀ sì ni àní rí kan dákẹ́ láyéláyé tọ́rọ̀ bá ṣe sọ ní ìsìn ó bá ti ya ń bẹ̀rẹ̀ sí ń ṣe wáàsí rẹ̀ níbi kan wípé wọ́n bí walidayni ihsana ọmọ bá ń ké dáadáa lọ́ní ẹ ṣe dáadáa sáwọn òbí méjèèjì wọ́n ń bẹ láyé ẹ ṣe dáadáa sí wọn bí wọ́n bá kú tán ẹ ṣe dáadáa sí wọn lára dáadáa ni ká so òkú òbí ìbá jẹ́ mùsùlùmí kò jẹ́ mùsùlùmí ibi yóò tí wọ́n bá ti ń ṣe wábìlì wá ìrẹ́ni ìsáà náà ẹ̀bá wọn ṣe lára dáadáa ni ẹnìkan sì ń bẹ níbi tó ti sọ̀rọ̀ yẹn tẹ́ni ẹsẹ̀ ń gbọ́ súnà yé lára ẹ bá ń gbọ̀n mo bá afá sáàmù àlékún wàá ń sọ̀rọ̀ ẹ̀dákun sẹ́ wà ń lé mo wà ń lé ẹ̀dákun mò ń bọ̀ ẹ̀dúró dè o kí ló dára ètè ẹ̀ balẹ̀ ah, ní a ó dára òun lé balẹ̀ oníwàbí wáyé ní ìsáná ẹ̀ bá ń túmọ̀ rẹ̀ náà <laughs> lọ́nà ṣe dáadáa sóbì <sighs> ṣé tóbi bá kú dáadáa wọlá tó máa sílé ọlọ́run a máa ń ṣe fún wọn ah, ó ní sáà lè sòkú fún wọn a lè sòkú ah, ó ní tòun bá ṣe mùsùlùmí sáà lè lọ sí ilé ìjọsìn wa lè sòkú wọn là lè ṣe ah, ó lágbàá fà nínú ìlú ló sọrú ẹ o hmm, ẹ̀rí tí wọ́n sì lò ní wábìlì wáàlì dẹ́yìn ní ìsànà ìwà àwọn alùkìtàbí ni wọ́n àwọn wà wọ̀nyí ká mú àyà Qur'an ká lọ síbi tá a fẹ́ lọ lọ́rùn sí torí pàwọn náà mọ̀ pàà ń ṣe nǹkan yẹn kò dáa Allah subhanahu wa ta'ala kó mọ́ sí gbogbo wa ṣe nínú fífẹ́ tọ́lọ́run àyà méjì náà láǹfààní àti lè ṣàlàyé fúnra wa ní ọ̀sán yìí torí kí kọ́rọ̀ mọ́ pọ̀ sáyà méjèèjì yìí verse seventy seven ẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa a máa ń ṣàlàyé àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan tí bá ń bẹ nú àyà àti tí abáka verse seventy seven àtànáà ṣubú bẹ́ẹ̀ náà àdìlẹ̀ àyà ti wà láti kọ́bìlà ha. أن الاشتراء بعهد الله أي شريعته بالدنيا الفانية لتحقيق زخارفه من خصال الكتاب لذلك لذلك فهموا محاربات شديدة ضد الإسلام ورسوله صلى الله عليه وسلم ẹ̀kọ́ àkọ́kọ́ ni wípé àyà yìí iná lẹ́dí ní ìṣtàrú nàbí àdìlá àti àwọn àyàtì tó síwájú kéèyàn máa ta òfin ọlọ́run ọba sifanọ wa láti fira ilé ayé tí ò ní pẹ́ torí kéèyàn lè rí orí ayé àbí ìgbádùn ayé nínú ìwà àwọn alùkìtàbì ni torí bẹ́ẹ̀ ní gbogbo ọ̀nà wọ́n máa ń dojú ogun tó tóbi ogun ńlá wọ́n máa rẹ̀ kọ́ àtàwọn mùsùlùmí ni àtàwọn ẹ ní rí láyé ẹ tó bá jẹ́ <laughs> ní tí ń bẹ lọ́wọ́ wọn yẹn àwọn fẹ́ fi ta àwọn èèyàn jẹ ni nínú ẹ̀kọ́ tàtòrí kọ́nà ẹ̀ zamul khuluq al-halak zamul khuluq al-halak ọlọ́run bẹ ní àtẹ́lu ìwà tí bá máa ń kó parun báyà ìwà yẹn káró tó ká mọ́ sọ káta òfin ọlọ́run ta òdodo ọ̀rọ̀ ọlọ́run láti fi wá ìwà tọ́lọ̀ ń bẹnu àtẹ́lù ni ìsì máa ń kó parun báyà a gbọ́dọ̀ jìnà sí i bákan nínú àwọn àyà ìtàtùn rí múnú àyà yìí وكذلك كل من يتآكل بالدين وشرع الله حتى ضل وضل الغير islam náà fi ní ilẹ̀ pé ìwà tí ó dá ní ká máa fẹ̀sìn jẹun ká máa òfin ọlọ́run bá jẹun títí tí yóò fi wá sọnù tí yóò fi wá sọ àwọn ẹlòmíì náà nù yíò náà wà lẹ́sìn wa dáadáa a máa fẹ̀sìn jẹun ṣẹ̀kan ní wọn ń jọ kan ó ní à ẹ̀ka àwọn máa jẹun ẹ̀sìn ẹ̀sìn wo ló fi sẹ́wọ́n tó ń jẹun rẹ̀ ṣẹ̀sìn jẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ tá ń jẹun jẹ àìfẹ́sìn jẹun torí ọlọ́run yóò ní tó yé wa báyìí àìfẹ́sìn jẹun àwọn tẹ́ ń sọ̀rọ̀ ọlọ́run ọba fún tó bá ń yé wọn tí wọ́n rí súnmọ́ ọlọ́run ọba nínú àlàyé ọ̀rọ̀ tẹ́ ń ṣe fún wọn tọ́rọ̀ ọlọ́run ọba ń yé wọn tójú wọn ń là sí pé a àṣẹntọ́nà nítorí rẹ̀ dá wa ní àmọ̀dúpẹ́ fọlọ́run tọ́lọ́run yẹrú àfáà yìí ti wà láfáà o <laughs> táwọn wá wò wípé kò sí tó burúkà bùn àfà lẹ́bùn àníkè saburúkà fà náà gbà kò sí ànábì ọlọ́run bá tí èyí ní sẹ ọwọ́ táwọn fi ń jẹun bí a bá pọ́n wọlé látara pé wọ́n jíṣẹ́ ọlọ́run fún aláwọn àfà kò sáburú àmọ́ kí wọ́n retí wípé wà síta fẹ́ lọ yìí bá a bá rówó ń bẹ̀ ẹlẹ́ òrìrò jẹjẹ ńlé a sì ní rówó sùkú àwọn ọmọ san níjọba torí pé tí inú àwọn èèyàn bá nù sí lámọ́ sọ inú táwọn èèyàn dùn sí mùsùlùmí tó bí 200 láwùjọ lẹ Yorùbá wọ́n wá fún wọ́n wà sí níbi yìgì àbíbí ìkómà wọ́n wá wò títí pé ìwà wo ni mùsùlùmí lẹ Yorùbá jìn sọ́fìn lórí ẹ̀jù nẹ́ẹ̀sì tí ò dáa ìwà ẹbọ ni ká máa wọṣẹ́ káàkiri ó wá sí wá sí ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run tó bá kó sílẹ̀ kan ò fún ọ sílẹ̀ kan èyí tó ń yọ lójú sílé kan wọ́n ní fún ọ lẹ́yìn kí wọ́n tún mọ́ sọ fáwọn tí wọ́n lẹ́tọ̀ wípé kí ló tẹ́ ẹgbẹ́ àwọn tẹ̀bílìkì wà fún wà sínú wa àmọ́ tó nílẹ̀ tó ní a'udhu billahi bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ni ẹ máa ṣe lọ bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ni ẹ máa ṣe lọ ìjàlè kó mọ́ sí bẹ́ẹ̀ lọ ìgbàrùn lójú orí ọkọ̀ ọlọ́kọ̀ ló ń fá tí ń dálálè tó fi ń ṣòwò kó mọ́ sí bẹ́ẹ̀ lọ ìyẹ̀kọ́ ní ṣe irú èyí kó mọ̀ wà lè jẹunna bẹ́ẹ̀ ṣe ní ẹ̀sìn máa ṣe lọ àfáàyẹn program àwọn àfáàyẹn wọ́n mọ̀rọ̀ sọ gan wọ́n mọ̀rọ̀ gbé kalẹ̀ kódà ó lè ṣeṣe káàdì tí ó ní kó máka nàbà transfer ẹ̀sìn nìyẹn kì í ìṣesí àwọn alágbe nìyẹn alágbe ẹni pé gbogbo tó bá tó bá di kó o dá sí ní òfin máa yàn ní òfin máa kì ọ́ lójú agbo kódà kó mọ́bi tó kù sí kò ní ṣe kíni kò ní sọ torí pé owó tọwọ́ ẹ̀ ló fẹ́ gbà lọ́pọ̀lọpọ̀ àwọn tí láà ń sọ̀rọ̀ ọlọ́run bí wọ́n ti rí láwùjọ nìyẹn kọ́lọ́n tó gbò wá ṣe ẹ̀kọ́ mi dáàtò kọ́ nú ayé 77 yìí tawa'idu Allahi ta'ala bi arba'i uqubatin adamu ونظر وعدم التطهير والعذاب الأليم دليل واضح على خطورة الخسلة وإن كان أكثر الناس لا يعلمون ليريا طلع مباشي ليريا ميني طلع مباشي فانتين وروي الله لو نباو صورة ونسجو أنو ونسف ما يالتا اللي ونتوانشي كتواني انتو وداني دانجو والجنة ودمانو gbogbo eléyìí ń tọ́ka sí wípé ìwà kárò tọrọ nú ẹ̀sìn ká máa parọ́ ká máa fẹ̀sìn ọlọ́run jẹun ká fi máa tàwọn èèyàn ìwà tó léwu ni bó lè jásí pẹ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kọ́ ń wò mà. àyà ẹ̀kọ́ wa ojú oyè wa ń bẹ̀ wípé ìbàjẹ́ ọ̀nà láti dojú ẹ̀sẹ̀ àwọn ọlọ́run ọba lú máwọn èèyàn lójú ọlọ́run ọba sí payá rẹ̀ ó tú wọn láṣìírí fún wa wọ́n ni wà inna minhum látàrí kọ́yìn yalwuna alsinatahum kí lẹ́sí fẹ́ kọ́lọ́run ó sọ èwo ló kù mọ́ àṣírí wọn tí ò dá tọ́lọ́run ò tú ọlọ́run ti tú wọn fó ó tú wọ́n tú sódì ni láti fi convince ẹ̀yin mùsùlùmí gbígbà pé tẹ́ ń bẹ lórí ẹ̀ kìí sọ́nà táwọn bẹ lórí ẹ̀ lọ́nà gbogbo eléyìí náà ìná ìlìmọ̀ àìríbìmọ̀ ìdẹ nẹ́ẹ̀sì kí wọ́n fi lè àkífò èmù wọn lọ́dọ̀ àwọn èèyàn ni bákan náà àwọn ẹ̀kọ́ tààtò rí kọ́nú ẹ̀ zamuta wí láti him annaha mukhalifatun kitabillah baliya qa'iduhum al-fasida li'annaha taqawwalatun 'ala Allah wa rasulihi sallallahu alayhi wa sallam ìmọ̀ túrọ̀ léyìí tí fi ń yapa sófin ọlọ́run eléyìí gangan náà ni àwọn àkídà àwọn tí ò dáa torí pé irọ́ pípa mọ́lọ́run ọba ní subhanahu wa ta'ala àti oníṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀sìn mọ̀nú ẹ̀sìn tiwa náà anabi ní man ta'ammada alayya man kadhiba alayya muta'ammidan falyatabawwa maq'adahu min an-nar ẹni bá mọ̀ mọ̀ parọ́ mẹ́mìí ànábì nínú ìsìlámù yìí kó yá wábi tí èjókòó sínú náà àdéhì tó ní àlàáfíà ni wọ́n tó bá mọ̀ọ́mọ̀ tó rí wípé tó ń wá lọ́dọ̀ àwọn èèyàn ní tànà bí òwú nínú ẹ̀sìn tó wá lánàá bí wí ìwọ fúnra rẹ ló fẹ́ múra rẹ wọnú ná nìyẹn mọ́dànrú ẹ̀ wò má èyí tó bá ti sẹ́yìn tún bá العالم المبتلى هو صاحب الأهواء والبدع في الدين لذلك يكون خطره أقبح وشد من غيره لأنه ملبس filakíkà ẹ tó jólúmọ̀ tó tún wá ń balẹ̀ jẹ́ àfáà tí ń balẹ̀ jẹ́ gẹ́gẹ́ ló ń bí díà òun olùfẹ́ nínú ẹ̀sìn tó já sí pé ìṣòro wọn àtẹwu wọn nínú ẹ̀sìn ó burú jẹ́ ìṣòro ẹlòmíì tí ìsáfà lọ torí pé gbogbo ẹni tó bá jó ń bí díà ní pàápàá ọ̀rọ̀ wọn wọ́n ń dẹ̀sí irú máwòyàn lójú ni wọ́n ń irú gbogbo ẹjọ́ bá ti ń dẹ̀sìn irú máa wòyàn lójú tó mú òótọ́ yóò wá fi irọ́ kún òótọ́ ẹ̀ sì ní fi irọ́ papọ̀ mú òótọ́ náà láyé kí òótọ́ mọ́ ṣubú irọ́ mọ́ ń pa òótọ́ lára gbogbo òkúrọ́ ẹ̀sìn láyé sì ní parọ́ nìkan yóò fi fi kún irọ́ torí pé irọ́ náà lè dá dúró tó bá ti fi òótọ́ tó dá papọ̀ mọ́dòdó dáwọ̀ ọmọ́rọ́ yẹn tẹ́yìn máa tẹ́ sọ fáwọn tí nǹkan òye wípé òpóòlà ah, fáà yìí wọ́n ni à ilé tó wá sọ yìí nǹkan ṣé ànábì ò ní ó ẹ̀sìn ilé nǹkan sọ́lọ̀ náà ló ẹ̀sìn yìí náà tó ń kọ́ ìyẹn ni wọn ni kò sí wọ́n láyé ṣe fún yóò ní àfà bẹ́ẹ̀ ń sọ yìí tó náà afá yìí náà ó sì mọ́ kéwú o ó sọ̀rọ̀ ẹ̀sìn báyìí ṣé kò rí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló kàn gbé láwọn ibi slip of tongue ní ahọ́n ló kàn gbé e kì í ṣòkúrò àfà ṣùgbọ́n tí ó kúrò láyé táwọn èèyàn ó máa tẹ̀lé lẹ́yìn yóò ní àwọn òótọ́ ọ̀rọ̀ kan tí ó fi máa kún lẹ́yìn òótọ́ ọ̀rọ̀ yẹn òun ni òjẹ́ káàkiri ọ̀rọ̀ yẹn tú sáwọn èèyàn lọ́wọ́ gbogbo ìwọ tó bá rí bẹ́ẹ̀ gbìyànjú láti tún bá ilé ayé náà ló máa then ọlọ́run máa ń tú yàn fó tó tàbí bá tún fáwọn èèyàn òun ò ní pọ́n lé mọ́ ní tó ń gbà òun ò ní fún ọ mọ́ àwọn tí máa tún fún ọ ẹ̀rú kó wọ́n sì wọ́n sùtá lókàn máa bà wọ́n ẹ̀sà fún bàbá mẹ́bàá fún wọn ní ìsìn wọn lè pẹ́ rí o so wọn ò ní fi túnútúnú gan fún ọ nìkan yẹn gan mọ́ ti bẹ̀rẹ̀ ló sì mọ́ fún ọ tí ń já sí pé tó bá ilé jẹ́ tán bẹ́ẹ̀ ọmọ rẹ̀ ò ní rí lò bẹ́ẹ̀ tó bá rí ọlá yẹn lò bẹ́ẹ̀ tó sàwọn yẹn dárú bẹ́ẹ̀ ọmọ ò ní dẹ́rẹ́ kó rí lò wọ́n padà wá ọmọ tiẹ̀ yẹn wọ́n palẹ́kún bò bá kúta bí bàbá tiẹ̀ ṣe báyé wa jẹ́ táà lè sọ̀rọ̀ ìwọ náà fẹ́ bẹ̀rẹ̀ àbí àti bọ̀tán nìyẹn abẹ́lá subhanahu wa ta'ala kó sọ wá sọ àbúrú ru àwọn wà báyìí kó tún gbogbo wa ṣe wa la ilaha illallah subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ẹ̀ẹ́dọ́bá ní bèèrè